your husband. I know. If anything is wrong, my city like to suffer. I don't want to lose my marriage in this process, please. Pàdúrúwọ́ pàǹtàpàǹtà yẹn fún mi pé kèmi máa lọ lé. Ha! Ayé ọkùnrin ò máa dá. Oh, Ìjọba kùtọ̀ bá gbàgbé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 ṣe gbẹ́ni sórí orí ọ̀fẹ́ hmm. Hmm. gbogbo adákẹ́jọ́ hmm. a máa borí ọ̀fẹ́ sọ àwọn ìgbàgbé ìgbàgbé ìrọ̀tà máa múlẹ̀ yẹn ní kẹjẹ káwọn kí ni ká sọ fún wọn àbí ọmọ pé iṣẹ́ wa mọnú ara hmm. èmi ń fẹsẹ̀ jẹ́ ká wá ti yan èèyàn ẹ̀hún náà ni mo rò èmi ò bá dalaba since tó yẹ pé business gbogbo wa ó wà ní ìtawó fún mi. pé bí alábàlá fẹ́ business meeting wọn pé company ọlá pẹ̀lú. pẹ̀lú mọ́tò mo help yín ni o. Hmm. ìyẹn náà wà òkè.